lẹ́fítíkù orí ogún olúwa sì sọ fún Mósè pé ìwọ ó sọ fún àwọn ọmọ ìsírẹ́lì pé ẹnikẹ́ni nínú àwọn ọmọ ìsírẹ́lì tàbí nínú àwọn àlejò tí ń ṣe àtìpó ní ìsírẹ́lì tí ó bá fi nínú irú ọmọ rẹ̀ fún móléèkì pípa ni kí a pa á kí àwọn ènìyàn ilẹ̀ náà kí ó sọ ọ́ lé òkúta pa èmi ó sì kọjú mi sí ọkùnrin náà èmi ó sì ké kúrò láàrin àwọn ènìyàn rẹ̀ nítorí tí ó fi nínú irú ọmọ rẹ̀ fún móléèkì láti sọ ibi mímọ́ mi di àìmọ́ àti láti ba orúkọ mímọ́ mi jẹ́ bí àwọn ènìyàn ilẹ̀ náà bá sì mú ojú wọn kúrò lára ọkùnrin náà nígbà tí ó bá fi níní irú ọmọ rẹ̀ fún Mólékì tí wọn kò sì pa á nígbà náà lé èmi ò kọjú sí ọkùnrin náà àti sí ìdílé rẹ̀ èmi ò sì ké e kúrò àti gbogbo àwọn tí ó ṣe àgbèrè lẹ́yìn láti máa ṣe àgbèrè tọ́ lẹ́yìn láàárín àwọn ènìyàn wọn àti ọkàn tí ó bá yí padà tó àwọn tí ó ní ìmọ̀ àfọ̀ṣẹ àti àjẹ́ láti ṣe àgbèrè tọ̀ wọ́n lẹ́yìn àní èmi ò kọjú mi sí ọkàn náà èmi ò sì ké kúrò láàrin àwọn ènìyàn rẹ̀ nítorí náà ẹ̀yin ya ara yín sí mímọ́ kí ẹ̀yin kí ó sì jẹ́ mímọ́ nítorí pé èmi lè olúwa ọlọ́run yín kí ẹ̀yin kí ó sì máa pa ìlànà mímọ́ kí ẹ̀yin sì máa ṣe wọ́n èmi lè olúwa tí ń yà yín sí mímọ́ ẹnikẹ́ni tí ó bá fi baba tàbí ìyá rẹ̀ ré pípa ó pa á ó fi baba òun ìyá rẹ̀ ré ẹ̀jẹ̀ rẹ̀ wà lórí rẹ̀ àti ọkùnrin náà tí ó bá aya ọkùnrin mìíràn ṣe panṣágà àní òun tí ó bá aya ẹnìkejì rẹ̀ ṣe panṣágà panṣágà ọkùnrin àti panṣágà obìnrin ni a ó pa nítòótọ́ àti ọkùnrin tí ó bá aya baba rẹ̀ dàpọ̀ ó tú ìhòhò baba rẹ̀ pípa ni ó pa àwọn méjèèjì ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn ọkùnrin kan tí ó bá bá aya ọmọ rẹ̀ dàpọ̀ pípa ni kí a pa àwọn méjèèjì wọ́n ṣe rúdurùdu ẹ̀jẹ̀ wọn wà lórí wọn àti ọkùnrin tí ó bá bá ọkùnrin dàpọ̀ bí ẹni bá obìnrin dàpọ̀ àwọn méjèèjì ilé ó ṣe ohun ìríra pípa lé a ó pa wọ́n ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn àti ọkùnrin tí ó bá fẹ́ obìnrin àti ìyá rẹ̀ ìwà búburú ni iná lé a ó fi sun wọ́n àti òun àti àwọn kí ìwà búburú kí ó má ṣe sí láàrin yín àti ọkùnrin tí ó bá bá ẹranko dàpọ̀ pípa ni kí a pa á kí ẹ̀yin kí ó sì pa ẹranko náà bí obìnrin kan bá sì súnmọ́ ẹranko kan láti dùbúlẹ̀ tì í kí ìwọ kí ó pa obìnrin náà àti ẹranko náà pípa ni kí a pa wọ́n ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn àti bí ọkùnrin kan bá fẹ́ arábìnrin rẹ̀ ọmọbìnrin bàbá rẹ̀ tàbí ọmọbìnrin ìyá rẹ̀ tí ó sì rí ìhòhò rẹ̀ tí òun sì rí ìhòhò rẹ̀ ohun búburú ni a ó sì ké wọn kúrò lójú àwọn ènìyàn wọn ó tú ìhòòhò arábìnrin rẹ̀ òun ó ru ẹ̀ṣẹ̀ rẹ̀ àti bí ọkùnrin kan bá bá obìnrin dapọ̀ tí ó ní ohun obìnrin rẹ̀ lára tí ó bá sì tú ní ìhòòhò ó tú ìsun rẹ̀ ní ìhòòhò obìnrin náà sì fi ìsun ẹ̀jẹ̀ rẹ̀ hàn àwọn méjèèjì lè a ó sì ké kúrò láàrin àwọn ènìyàn wọn ìwọ kò sì gbọdọ̀ tú ìhòòhò arábìnrin ìyá rẹ tàbí ti arábìnrin bàbá rẹ nítorí pé o tú ìhòòhò ìbátan rẹ̀ wọn ó sì ru ẹ̀ṣẹ̀ wọn bí ọkùnrin kan bá sì bá aya arákùnrin òbí rẹ̀ dàpọ̀ ó tú ìhòòhò arákùnrin òbí rẹ̀ wọn ó ru ẹ̀ṣẹ̀ wọn wọn ó kú lé àìlọ́mọ bí ọkùnrin kan bá sì fẹ́ aya arákùnrin rẹ̀ ohun àìmọ́ni ó tú ìhòòhò arákùnrin rẹ̀ wọn ó jẹ́ aláìlọ́mọ nítorí náà lé ẹ̀yin ó ṣe máa pa gbogbo ìlànà mi mọ́ àti gbogbo ìdájọ́ mi kí ẹ̀yin kí ó sì máa ṣe wọ́n kí ilẹ̀ náà nínú èyí tí mo mú yín wá tẹ̀dó sí kí ó má ṣe bì yín jáde ẹ̀yin kò sì gbọ́dọ̀ rìn nínú ìlànà orílẹ̀-èdè tí èmi lé jáde kúrò níwájú yín nítorí tí wọ́n ṣe gbogbo wọ̀nyí nítorí náà ni mo ṣe kórìíra wọn ṣùgbọ́n èmi ti wí fún yín pé ẹ̀yin ò ní ilẹ̀ wọn àti pé èmi ò fi fún yín láti ní ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin èmi lé olúwa ọlọ́run yín tí ó yà yín sọ́tọ̀ kúrò nínú àwọn orílẹ̀-èdè nítorí náà kí ẹ̀yin kí ó fi ìyàtọ̀ sáàrin ẹranko mímọ́ àti aláìmọ́ àti sáàrin ẹyẹ aláìmọ́ àti mímọ́ kí ẹ̀yin kí ó má sì ṣe fi ẹranko tàbí ẹyẹ tàbí ohunkóhun alààyè kan tí ń rákò lórí ilẹ̀ tí mo ti yà sọ́tọ̀ fún yín bí aláìmọ́ sọ ọkàn yín di ìríra kí ẹ̀yin kí ó sì jẹ́ mímọ́ fún mi nítorí pé mímọ́ li èmi olúwa mo sì ti yà yín sọ́tọ̀ kúrò nínú àwọn orílẹ̀-èdè kí ẹ̀yin kí ó lè jẹ́ ti èmi ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tí ó ní ìmọ̀ àfọ̀ṣẹ tàbí tí ṣe àjẹ́ pípa ni kí á pa á òkúta ni kí a fi sọ wọ́n pa ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn.